Ire ni mo fẹ́, bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ eré òwúrọ̀ láàárọ̀ ìpè ẹ kú ojúmọ́ ní orúkọ jésù kristi lónìí yìí ó gba ìròyìn ayọ̀ òpin ọ̀sẹ̀ yìí yóò mú ijó ẹ̀rín àti ayọ̀ bá ọ ẹ̀yin tẹ̀sí ọjọ́bí lónìí mo kí yín pé ẹ kú oríire lórúkọ jésù kristi ẹ ó rí àánú titun gbà ìrànlọ́wọ́ titun yóò dìde fún yín nírìn àjò ọdún yìí àṣeyọrí tó ṣe é mú yàn gan ló máa jẹ́ tiyín ọlọ́run lódùmarè yóò daṣọ lábò yín yóò daṣọ ẹ̀yẹ bò yín yóò gbé ìrànwọ́ dìde fún yín ojú òsì ní tiyín bẹ́ẹ̀ ni yóò rí ó sì ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa tolùgbàlà wa àmín ìwé joshua orí seventeen ẹsẹ̀ eighteen ni a ó kà láàárọ̀ yìí kí n tó súre fún wa joshua orí seventeen ẹsẹ̀ eighteen bíbélì wípé ẹ̀yin ni ẹ ó ní agbègbè olókè wọ̀nyí pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ pé igbó ni ẹ gbà á kí ẹ sì san láti òkè dé ilẹ̀ títí dé òpin ààlà rẹ̀ ẹ ó lé àwọn ará Kénáánì jáde bí ó tilẹ̀ jẹ́ pé irin ni wọ́n fi ṣe kẹ̀kẹ́ ogun wọn tí wọ́n sì jẹ́ alágbára ogun ni fọlọ́run lókè ọ̀run gbogbo àǹfààní tí ọlọ́run bá máa fún yàn nígbà míì kì í ṣe nǹkan tó rọrùn ni bẹ́ẹ̀ ni nígbà míì ọ̀pọ̀lọpọ̀ oore àti tọ́lọ́run fẹ́ ṣe fún yàn ó máa nílò kéèyàn náà participate nù ẹ̀ bọ̀ bó ti wulẹ̀ kí nǹkan yẹn wá le tó èèyàn lèèyàn ó lo àlùyọ èèyàn lèèyàn ó borí ẹ wo ibi tá a kà láàárọ̀ yìí ó nílẹ̀ yìí ẹ gbà ó láwọn èèyàn yìí ó ní ẹ ó ṣẹ́gun wọn ó ní bó tilẹ̀ jẹ́ pé igbó nílẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé àwọn tó wà ńbẹ̀ irin ni wọ́n fi ṣe kẹ̀kẹ́ ogun wọn ṣùgbọ́n ẹ ó gbà ẹ ó dẹ̀ ṣẹ́gun ṣẹ́ẹ̀rì no matter how difficult the situation may be if you believe in God that spoke to you and you believe in the ability of the word of God ó dá mi lójú pé ìṣẹ́gun ló máa tibẹ̀ jáde láàárọ̀ yìí mo bẹ̀ ọ́ má ro bó ṣe le tó ro agbára ọlọ́run tó bá sì ti ro agbára ọlọ́run tí ń bẹ nù rẹ̀ ìṣẹ́gun ló máa jẹ́ tiẹ̀ lórúkọ Jésù Kristi mo gbàdúrà fún ọ bó ti wulẹ̀ kí ibi tí o fẹ́ dé lágbára tó ọwọ́ Ọlọ́run yóò mú ọ débẹ̀ bó ti wulẹ̀ kí ọ̀nà síbi ògo rẹ ó há tó àánú yóò gbé ọ débẹ̀ bí ẹ bá wà ẹ tẹ́wọ́ ẹ jẹ́ n fún ọ agbára àṣeyọrí lákọ̀tún kó balẹ̀ ọ ẹ̀mẹ́ tó ń ṣẹ́gun kó balẹ̀ ọ gbogbo ogun tó wà níwájú rẹ lórúkọ Jésù kó borí ẹ gbogbo òkè ìṣòro tí a gbé kalẹ̀ níwájú rẹ látọwọ́ ọ̀tá lórúkọ jésù kó di àtẹ̀gùn fún ọ mo kéde láàárọ̀ yìí gbogbo ní tó jẹ́ ìdènà sí ìlọsíwájú rẹ ní orúkọ jésù kan di àtẹ̀gùn gbogbo ẹni tó ní kò sí ọ̀nà tàbí gbogbo ohun tí wọ́n gbé dí ọ̀nà rẹ tí wọ́n ní kò lè jù báyìí lọ lórúkọ jésù kó di àtẹ̀gùn fún ọ gbogbo ohun tó tó pé kò ní rọ́nà lọ ọlọ́run olódùmarè kó sọ wọ́n dọ̀nà ìjáde rẹ lónìí kó dára ìwọlé rẹ lónìí kó dára bó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó o bá ń wọlé ìbùkún ni fún ọ ẹ̀ẹ́ni ní jàǹbá lónìí orí yín ò ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀ẹ́ni pàdé agbénipa lórúkọ Jésù ẹ̀ẹ́ni pàdé agbénisowó ẹ̀ẹ́ni pàdé àwọn agbénigba owó yóò sì dára fún yín ẹ ó lọ rí lónìí ẹ ó bọ̀ rí kí àlàáfíà ọlọ́run kó wà ní ìpínlẹ̀ yìí kí gómìnà wa kó ṣe àṣeyọrí kí ọgbọ́n ọlọ́run kó má ṣe wọ́n wọn kí àlàáfíà àti ìbùkún ọlọ́run kó wà ní Nàìjíríà kí ààrẹ wa kó ṣe àṣeyọrí ọgbọ́n ìṣàkóso kó má ṣe wọ́n wọn ìwọ náà lónìí ó fò fáyọ̀ ó sì gba ìròyìn ayọ̀ ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah tún jí ọmọ òkunlọ́lá láti the african church solution campground ní samuel wang estate abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí.